الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àti ẹ̀yìn olùgbàgbà ìjọkó tí wọ́n kàbọ̀ sórí ọ̀tún tó yí ètò àti àpè ní pípẹ̀lẹ̀ òṣọ́ lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ sọ́ọ̀sì àkọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìrìnlá tí tó sì náà tí sì máa wáyé bẹ́ẹ̀ wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú fòdúlà ti Sheikh Dr. Sharafuddin Gbadebo Rabi hafizahumullah wàrà tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center àpapọ̀ abẹ́rẹ́ ní Ògbómọ̀ṣọ́ ayákùnlá ah, sheikh ẹgbàbọ̀ sórí ètò sáà ìrìn láì jala wọ́n mọ̀ bá tẹ̀síwájú nínú àlàyé fún bá lọ fún wa nípa bí ó ti jẹ́ kí àgbékalẹ̀ mọ̀lẹ́bí kó wà lọ́nà tí òfin mímọ sí ah, dàrúdàpọ̀ ogun mi ọ̀tẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bí tí àyè bá sì wà lọ́nà bí àti ìwà ojútùú sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun náà ni àgbékalẹ̀ ètò yìí ló dálé lórí àbí Allah azza wa jal kọ́ba san àwọn olùmọ́ra ní ẹ̀sùn lórí láyé àti ní àlèkè àmọ́ látàrí ìgbìyànjú fitafita tí wọ́n ń ṣe fún wa àwọn náà ti àṣìgbọ́ ọpọlọwà kọ́ràn wà lọ́wọ́ bá a ṣe ń gbọ́ ká máa gbà ká sì máa mọ̀ lọ bí ìdìnnìlá ayákùnlá ṣe fìlísìnlá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kọ̀kan pàtàkì nínú nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí ọkọ àti ìyàwó kan ní àkíyèsí nípa rẹ̀ wọ́n sì ṣọ́ra fún aburú àìdá eléyìí tó máa ń bí nínú àjọṣepọ̀ tó ń bẹ láàrin ọkọ àti ìyàwó ní gbé ọkọ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó ń jáde ó ń lọ wá bí ó ti ṣe dà kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn ọlọ́kan ọ̀jọ̀ kan ìyẹn nǹkan tí ó ń ṣe ní ìdàpọ̀ pẹ̀lú wọn ó ṣe é ṣe kọjá pòrò owó kọ́ dàpọ̀ pẹ̀lú àwọn kan ọ̀rọ̀ iṣẹ́ kọ́ dàpọ̀ pẹ̀lú àwọn kan ọ̀rọ̀ àdéhùn kọ́ dàpọ̀ pẹ̀lú àwọn kan láti tèmà wípé kì í ṣe gbogbo ìgbà iná lọ̀rọ̀ máa ń lọ gẹ́gẹ́ bá a ti ṣe lérò pọ̀ yẹ kọ́ lọ àwọn ibi tí a fojú sí lọ́pọ̀lọpọ̀ ọ̀nà lè má bàa bẹ̀ lọ tó wá jẹ́ sí pé ọkọ ní ìjákulẹ̀ látàrí iṣẹ́ tó ṣe àbí owó tó fẹ́ gbà àbí àdéhùn tí wọ́n jọ ní pẹ̀lú èèyàn lásìkò ìgbà tí ìjákulẹ̀ ìṣẹ̀lẹ̀ a rí pé inú ìbànújẹ́ ìpájú iná ní irú èèyàn bẹ́ẹ̀ wà ẹni tí ó ti ṣàdéhùn pọ̀ ń kó wa tí ó kó wa ẹni tó ṣe wípé àjọ dápàdé ń pàdé lásìkò pé tí ò tí ò tí ààrí kò fojú hàn níbi tí àjọ fàdéhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí pé ìbànújẹ́ yìí àti ìpọ́njẹ́ yìí yóò mú kí gbogbo ẹni tí ọba ṣe kéèké ẹni tí inú ń bí tọkàn rẹ̀ ń bàjẹ́ yìí lásìkò náà òun náà lè fara gba ọgbẹ́ nínú nǹkan tó ń ṣe arákùnrin yìí báyìí bẹ́ẹ̀ ni ìgbà míì ìbànújẹ́ yìí lè pọ̀ ó sì lè pẹ́ títí wípé yóò gbedele ìrònú nǹkan tó ṣe àti àìlákàsí àti àdéhùn àwọn ẹni tí nǹkan tó dà pọ̀ pẹ̀lú wọn iná ni ọba délé nígbà tó ń bá wá délé pẹ́ pé ìbànújẹ́ yìí ó ti dorí rẹ̀ kodò ìyàwó òun ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ ìbànújẹ́ ẹbí ń tó ṣe ti ṣe lágbára ó lè má ní sùúrù àti lè ṣàlàyé fúnyàwó kíyàwó fi lè pàrọwà fún tí ó fi lè bùn ní sùúrù tí ó sì lè fi yé pé ilé ayé àti ìṣẹ̀mí kọ̀tán síbi nǹkan tó ṣẹlẹ̀ sí ọlá ìdá ìgbésí ayé fẹjú jù bẹ́ẹ̀ lọ àti pẹ́ni tó ṣe tó dùn yàn ó ń padà bọ̀ wá ṣe tó dùn máa yàn ẹ ṣe sùúrù ẹ̀fọ́ wọnú ẹ má jẹ́ kí wọ́n da omi àlàáfíà ìsàmì yín kó má dàrú ẹ mọ́kàn kó ń bẹ́ẹ̀ ẹ̀rọ nǹkan míì kí ó mú kínú yín ó tutù kínú yín ó dùn ọkọ lè má láǹfààní àti ṣàlàyé fún dípò pé ìyàwó náà yóò lè parọ́ àrọwà ìfún tó wà pé òun ọmọ wa pọkọ sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ pé gbogbo nǹkan lọ gbogbo nǹkan sì dára ṣùgbọ́n tó ṣe pé ọkọ òun pé nǹkan lọ gbogbo nǹkan oṣù dáa yóò wá bẹ̀rẹ̀ sí ní fi kanra àti ìgbónára tó ṣe yóò fi máa dá ìyàwó lọ lọ́nà tó ṣe pé ìyàwó tó máa bira rẹ̀ léèrè pé ṣé máa sọ jù báyìí lọ ni fún kókó wí jù báyìí lọ bí mo sì kí máa ṣe nánu lọ́jọ́ mi tí wọn ò kákún lè fi rí bóò ni tòun ti ṣe wá yíwọ́ bóò ló ti ṣe jẹ́ tó fi jẹ́ pé gbogbo nǹkan tí mò ń bá ọkùnrin yìí sọ lónìí lódìlódì nígbà tí gbogbo bí mo ti ṣe ń ṣe ọ gbà nígbà wípé nǹkan lè dàrú ni tí obìnrin ọba wa lọ ná sùúrù sọ̀rọ̀ tó náà bá ronú lọ síbi kó ṣeé ṣe ó jẹ́ pé àwọn kan náà ti bà ọkùnrin lọ́kàn jẹ́ àwọn kan ni wọ́n ti da ètò bó ti ṣe tó pé ọ̀rọ̀ òun yẹ kó lọ lónìí ni wọ́n bá dàrú níṣẹ́ wá ń bínú kí ń kanra mẹ́ni tó ṣe pé kọ̀sẹ̀ tí kò bá ronú lọ bẹ́ẹ̀ dèpòdépò pé yóò na mi sùúrù sí bọ́kọ rẹ̀ ti ṣe ń ṣe sí ẹ rí i pé àtòhun àtọkùnrin wọn lè gbé pẹrẹgì kaná eléyìí tí ó mú kí lè ọ dàrú tí ó mú kí ọkùnrin gan kó wá sọ gbogbo bínú kó sọka ìyàwó lórí bí ìgbà tó ṣe pé òun gangan lẹni náà tó bà lọ́kàn jẹ́ òun gangan lẹni náà tí ò pé àdéhùn tí ń jọ ń bẹ láàrin wọn òun gángan lẹni náà tó pé ibi wọn jọ fọrọ sí wọn àgbà ń bẹ̀ mà eléyìí àyìnmáyélé ló ti tú àyìnmáyé ọkọ ló ti sọ wọn dẹni tó ṣe pé wọn kọra wọn wọn àtún wọn nígbà tí àwọn olóyè onímà táwọn bá wá láwọn dá sáàrin kí ló ti náà rí tó fi léyàwó lọ nígbà tó bá tẹnu kò ní kí lọ jìnnà tó ti yé gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ pé a ìjà oníjà tẹ́yẹ kó jẹ́ pẹ́lú mi lọ́yẹ kó ọba jà rẹ lórí tó fi wá padà dẹni tó ṣe pọ̀ ọkọ̀ lẹ̀ ọ̀padà dẹni tó ṣe pé ìwọ àti ẹ̀ ẹ̀jọ́ sí ma nígbà tó ṣe pé ọba ẹnìkan jà kíjà lórí èèyàn kan ọ̀nbẹ́ nìkan jà fọwọ́ gun gbogbo lé mú ni rẹ tó ń lẹni náà ni tọ́gbọ́ ọlọ́kàn tó náà lẹni náà ní tó bí ọ nínú tẹfẹ wá jẹ pé òtí torí tẹnìkan tó ṣàìdásí ọ ọwọ á gbé ìbínú àìdáhùn ọsẹrù rẹ léyàwó rẹ lórí ó fi padà dẹni tó lè dànù irú rẹ náà máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin tẹkùn náà nǹkan kan ṣẹlẹ̀ sí eléyìí tó ṣe pọ̀ bà lọ́kàn jẹ́ nǹkan yẹn ó kó láyà sókè débi wípé inú ń bí inú ń bí nǹkan jó lọ́wọ́ kọ̀ọ̀mọ́ bí ó ti jólẹ̀ ọkọ wa dé sásìkò yìí kò sí nǹkan tí ọkọ sọ kò sírò àrọwà tọkọ pa fún kò sírò eré tọkọ fẹ́ bá ṣe gẹ́gẹ́ bí ìsẹ̀mí wọn ti ṣe dáa tó dùn tẹ́lẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ sóbìnrin obìnrin yóò máa gbójú agan ni yóò máa gbé ọkọ lẹ́nu sàn yóò máa ṣèṣe pé wọ́n fẹ́ kọ́ yọ̀ lẹ́nu àti pé pápá gan gbogbo ọ̀rọ̀ tí ń bọ̀ ń sàn kọ̀ bó làmù ẹ̀ kọ́sá jẹun rẹ̀ kọ́ lọ sùn wọn fẹ́ kẹ́nìkan kan bọ́ ń sọ̀rọ̀ ọkùnrin máa wò pé irú èèyàn wò lélẹ̀ kí nǹkan jẹun kí n lọ sùn ìwọ tó ń fẹ́ sílé níyàwó tí wọn náà lọ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ eléyìí fò inú ti gbàgbé wípé inú ti ń bí òun ó ti fẹ́ máa bí òun sẹ́ni tí ó sẹ́wọ̀n òun ti fẹ́ máa sì wàhù sẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí kóun ó sì wàhù sí tí ìṣepele àdùn ló ń fẹ́ fọ́ yìí kò ní ṣe làákàyè tó fi di pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọkùnrin náà fi gbà síbínú. Si nígbà tó ṣe pé kò ṣàlàyé fún ìdí abájọ tó ń fi ń bínú nì òun lè kà kún pé òun ní ń bínú sí òun ò sì máa ń tó ń ṣe sí láì dáa bó bá jẹ́ pé bó ti ṣe sẹ́nu kò sí kò sí aburú ń bẹ̀ àwọn jọ ń nájà rẹ̀ dáadáa káwọn wá wo ta ni ó sùn báyìí ni wàhálà ọba ṣẹlẹ̀ nígbà tí obìnrin bá wá jẹ́ pé ó dápin wọ́n kàtara ìdínú rọ́ ìdínú rẹ́gbẹ̀ eléyìí tó pẹ́ lòmíì lọ́yẹ kó bí sí tó fi wá ṣèṣì gbé lọ sórí ọkọ nítorí pọ́kọ ní rí gbogbo gbà tọkọ bá wá ti torí rẹ̀ tó lè dànù táwọn onílàákà àwọn ọ̀jọ̀gbọ́n olùmọ̀ tó bá bí léèrè pé báwo lọ̀rọ̀ ti ṣe jẹ́ bẹ̀ tó fi wá di pé ọkọ rẹ̀ lé ọkọ ńlé bá nígbà tó bá rojọ́ kò ní tí ìrojọ́ lọ títí tó ti yá àwọn olóyè pé ha ó sì wà hù látàrí pẹ́lòmíì lọ́dánú bí ọ ẹlòmíì ló ń bínú sí irú àwọn nǹkan wọ̀nyẹn ọ̀pá ìmọ̀yẹlé ló ti fọ́ ọ̀pọ̀ àìmọye ọ̀dẹ̀ ló ti bàjẹ́ ọ̀pọ̀ àìmọye ìyàwó ló ti tàkàrà rẹ̀ dá láì lọ́kọ ọ̀pọ̀ àìmọye ọkọ lòun náà ti dá láì níyàwó títún ṣẹ̀ṣẹ̀ ń wá lómi ní wàá rí irú wọn tó gbágbọ́ tó lòun lọ́ọ́ dáka kí ló dé ìyá alágbájá ò sí nílé ni ẹ sì máa kó àwọn oníṣúnáṣì àwọn fẹ́ máa ti ń lọ wọn ni ìyá alágbájá tó ń béèrè ẹ mọ́tò béèrè ẹ lọ́dọ̀ mi má kí ni tọ́fà tí wọ́n fi pín yà nǹkan tí ò wúlò nke tó ṣe pé ọ̀tọ̀ lẹ́ni tó yẹ kí bínú sí ni àwa àti ìbínú bí sẹ́ni tí ò yẹ ká bínú sí ìgbà tó ń tì náà gbà sódì ó di ọ̀dọ̀ wọ̀ wà o ìwọ ọkọ tó fẹ́yàwó màá ké ìyàwó rẹ ìwọ náà ló fẹ́ kò lómi ìmọ̀ ìwọ nìkan lọ́wọ́ yóò máa ṣe àwọn nǹkan o lè má màtúmọ̀ rẹ̀ nígbà tí ti ṣàlàyé àjẹ́ pé ìwọ ló ń bá ó ìwọ ní hùwà bẹ́ẹ̀ sí wọ́n ní ṣe gbọ́ngbọ́n sí béèrè lọ́dọ̀ rẹ̀ tí ò sí nǹkan sẹ́ni ni mo ṣe ọ́ ni kí sì ni mo ṣe tí mo fi ṣe ọ́ tó bá pé mo bá ṣe ọ́ àjẹ́ pé má bínú tí mo bá sì ṣe ọ́ tó ṣe pé ẹlòmíì lọ́ dánú bí ọ tó ń fi bínú fọwọ́wọ́nu ìgbésí ayé ọ̀gbá ká máa bínú bá wọn ká má bàa fọwọ́ ara wa síra wa ẹ má fọ ara wa ti ra wọn sùtà ibi táwọn yẹn bá ti ń bínú ní ìbínú kí ìbínú lọ́pọ̀lọpọ̀ àárẹ̀ àárẹ̀ tí dání tí dání dùbúlẹ̀ tí dání jókòó táyì lé dìde máa ní kí kọlù wọn nítorí pé ibi tó bá ti ń bínú lọ́nà tí ò dáa atẹ́gùn katẹ́gùn lè rọ́lù ọ́ torí ẹ jẹ́ ká kíyè sára ìyàwó rẹ kò gbá wípé gbàtí tí ń hùwà bí tí ń hùwà. kí wọn náà fírù rẹ kò fi pàdé ẹ àṣepọ́ni ó yè sí ńlá ọkọ rẹ nígbà tó ń ná kanra tí ń gbára jẹun kò gbá pé tíwọ náà kára ńlẹ̀ kọ ẹnu ńlẹ̀ kò kájú ńlẹ̀ kó ọmọ tètè pé níjọba gbà lẹ́jọ́ fún un wèé rẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ pé bí èsì ẹni tí ọba yín rajà yóò máa bá yín sanwó ẹ̀ yóò padà wá di wípé gbogbo èèyàn máa wá gọ̀ kí nǹkan tó jẹ́ pọ̀ rọrùn wàhálà tí ọba ti sí ìwọ ló sọ nǹkan tó rí di pé ìwọ ni wọ́n ń bá wí nígbà tó sì jẹ́ pé ọkùnrin yìí ọ̀tọ̀ lẹni tí ń bá wí nígbà tí wọn náà bẹ̀rẹ̀ sí ní kára ńlẹ̀ tó ń ṣe gbáńgbáńgbáń ọkọ̀ wa kulẹ̀ ó dàlẹ́ ọ lórí eléyìí túmọ̀ sí pé táǹbà ń ká máa fura tábà ń ṣègbésí ayé ká má ṣàtúnpìyè ká kíyèsí pé ẹni tó bá ṣẹni láyé àwọn náà ló yẹ ká máa fi hàn pé wọ́n ṣẹ̀ wá àwọn náà ló yẹ ká yíwà padà sí látàrí àìdá tán bá ṣe sí wa kọ̀tọ́kọ̀ yẹ àbòsí ni kọjá pé ẹni tí ó ṣẹ̀ wá ẹni tí ó gún wa iná láfẹ́ máa yòróró ń tẹ́lómi ṣe fún wa lára rẹ̀ èyí tí ó sọ ni di ọ̀lẹ tí ò lè bẹ́ni tọ́sẹ̀ já. tó pé ẹni tí ó ṣẹ̀ ni ó wà máa tó bá jẹ́ pé ìwọ bá láyà ọba sì lágbára ẹni tó ṣẹ̀ ọlọ́yẹ kó dúró kọ́ kìí tí ó ṣẹ̀ ọtọ́jọ́ rẹ ẹni tó náà ló ń pé ìdùnnú rẹ nínú ìgbésí ayé òun kọ́ lọ́yẹ máa dojú ìbínú tó ń bí nítorí ọ dojú rẹ kọ́kọ́ àbí ìyàwó rẹ tí ó ọ eléyìí ọ̀nbẹ nù nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó nínú àwọn nǹkan eléyìí tí àwọn obìnrin táwọn sì tún máa ń ṣe eléyìí tó ṣe pé ó ń fa kí ìjókòó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kọ́ máa mì bí ẹni fẹ́ já dànù òun ni pé ìgbà tí ohun àtọkọ tí wọ́n ní gbólóhùn aṣọ tí èdè wọn tí ò yẹra wọn mọ́ àwọn àzọ ọjọ́ ló wà ràn án lọ́wọ́ pẹ̀lú wọn bá ọkọ ti kọ́kọ́ yarí tẹ́lẹ̀ fún òun nígbà òun nígbà ṣùgbọ́n ó tijú àwọn ní sọ́n bá wọn dá sí wọn ò bá wọn dá sọ̀rọ̀ rí sọ́mọ́ àlọ́ jẹ́ pé eléyìí náà ni wọ́n bá wọn dá sí ma táwọn náà fi màá lọ́mọ abú aláìlẹ́kọ̀ọ́kọ́ wọ́n bá sì sọ́wọ́ rẹ̀ lẹ̀ ó lóun gbà òun gbà òun wá ń gbìyànjú láti pé gbogbo ohun tó ti bàjẹ́ láàrin àtìyàwó òun tún ṣe ìgbàgbépọ̀ àwọn kó túbọ̀ dá sí i ṣùgbọ́n gbogbo bọ́kùnrin tó ń gbìyànjú ní àwọn tó ń kára lẹ̀ lòun tàbí mẹ́yìn ní ṣèṣe pé kó fòun lẹ̀ ó tiẹ̀ ti sú òun wọn mẹ́ni tó rán bàbá àwọn wá tẹ́lẹ̀ náà tó fi wá dá sọ̀rọ̀ bàbá òfin lọ́mí ń dá sí i <laughs> bàbá ń bàbà tó yẹ pé kankan lòun fẹ́ fàṣìkò tiẹ̀ ṣe àmọ́ kí fọmọ ọlọ́mọ àti ọkọ ọlọ́kọ hmm. bàbá yìí ó fi gbogbo ohun tí ń ṣe sílẹ̀ ó gba gbogbo ìyànjú ọdọ́ ọgbọ́njọ àti òye ọba yín dá sọ̀rọ̀ ọkọ rẹ̀ tijú rẹ̀ hmm. ló fi di pé ọkọ gbọ́ ọkọ gbà nígbà tí wọ́n sì mọ̀ pé kì í ṣe bàbá yìí lọ́kọ́kọ́ dá sọ̀rọ̀ bàbá tiẹ̀ gan ti dá sí kọ̀ọ̀yanjú hmm. ìyá rẹ̀ ti dá sí kọ̀ọ̀yanjú lórúkọ padà tó gbogbo àwọn alátúnṣe alátúntò wọn á dá sí kọ̀nyájú hmm. bàbá ń bàbá tó wá dá sí náà ló ń pè ní bàbá aláìníṣẹ́ òfin lọ́mí ń dá sí bí ọba ajẹ́ pé kọ́lá kò ní ìdíkọ̀ ṣẹ̀ṣẹ̀ sọ jáde torí pé ìwà tó ń wu ìwà tó ń túmọ̀ sí pé bóun ṣe ń pe bàbá mi torí pé èèyàn fi gbogbo tiẹ̀ sílẹ̀ ó mú ti yín gbọ́ kí àárín yín ó lè bá àdámárá ọwọ́ á ní gbogbo sẹ́tì bàbá ń ṣe ìgbà tọ́kọ̀ rẹ ti gbà ìwọ ní gbà ẹ̀rọ hmm. kí nǹkan lọ́rọ́ mi yàn nígbà tí wọ́n bá rẹ́ni tó tutù àwọn gbóná jájá òun hmm. gbà tí ọkọ bá gbóná jájá òun máa tutù kí ló dé káàfin ní fi tutù pàdé tutù hmm. nígbà tí ọkọ ti sọ̀wọ́ ẹ̀ lẹ́ ọkọ ló gbóná jájá tẹ́lẹ̀ o gbà tí ọkọ ti ju ẹni tó bá wọn dá sọ̀rọ̀ tó ń ti wá tutù díẹ̀ ìyàwó wa gbóná jájá báyìí pé kí ni kí ọba jọ gbalá fún tí ọba jọ gbalá fún ẹni gbé jẹ́ ságọ́mà tí wọ́n lọ gọ̀ tẹ́lẹ̀ yìí wọn ò sọpọ̀ ọgọ tẹ́lẹ̀ náà wọ́n mọ̀ pé sùúrù nìyá rẹ̀ ṣe tó fi pẹ́ńlẹ̀ ọkọ ni wíbo ni wọ́n ti wíbo ni wọ́n ti kẹ́kọ̀ọ́ tì tó fi jẹ́ pé àgọ́ pọ̀ nù rẹ̀ ẹnìkan bá yín dá sọ̀rọ̀ ẹ kó dúpẹ́ nìkan náà máa rí i ah alhamdulillah ọ̀rọ̀ tá a bá wọn dá sí o wọ́n gbọ́ wọn gbà hmm. eléyìí ní òjì pọ́n kí lè bẹ́ẹ̀ lómìnira dá sí tiẹ̀ lọ́la kọ́ yanjú ìwọ gbọ́ ọ̀gbà ó dájú pé tí irú rẹ bá tún ṣẹlẹ̀ sẹ́lòmíì jọ mi tí wọ́n bá pẹ̀lú bàbá kò ní dáhùn hmm. tiẹ̀ ní wọ́n àmà fi ṣàkàwé pé kìnnì àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tẹ́ bọ́kọ wọn sọ̀rọ̀ tọkọ ó sì gbọ́ tí ó gbà káà padà máa gbọ́ pé ìyàwó lọ́fà àti kọ́rí hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ni tí máa léèwé àti lè kí ó táwọn bàbá yẹn ra yín ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ lọ kọ́ ifọ̀ apu ni hmm. alif arnab nǹkan lọ kọ́ nù wọ́n á kẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ nítorí pé tó bá kẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ ó yẹ kó o mọ rírì pé nìkan fi tiẹ̀ lẹ̀ bọ̀ wá bá ń ga sí tí kò lè bá yanjú. ìyàtọ̀ sí lẹ́yìn ó yẹ kó tó fi ọjọ́ orí kó fi ọwọ́ rẹ̀ kó fi wọ́ kó wó pọ́nmọ kéékèèké làwọn eléyìí kí ló fẹ́ máa bàtì kó ń jẹ́ lórí wọn sí wọ́n bá dalé wọn ló wọ́n dàrú nù wọ́n wá bá yín sọ sí wọ́n wá lónìí gbà. wọ́n tún wá padà wá mẹ́jọ wá ọkọ ló wá sọ pé bàbá ṣe rọrọ tẹ bá a dá sí i nǹkan ń gbà tẹ́lẹ̀ o hmm. wọ́n dà ní tiẹ̀ máa kí n máa kó mo lè lálàá pé ń gbà hmm. níbi tínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bí mi dé àmọ́ Allah azza jal ọ̀rọ̀ mi mo fi gbọ́ mo fi gbà ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìyàwó òun tó ṣe pé ẹjọ́ bá wa sọ̀rọ̀ òun lọ́wọ́ yarí báyìí hmm. ó tiẹ̀ lóun ò ṣe máa yìn sọmọ kí bànújẹ́ ńlá ni ó fún mi bàbá bànújẹ́ ńlá ìwọ tó ṣe wípé kò tí ń palẹ̀ ẹrù rẹ mọ́ tẹ́lẹ̀ náà pé tiẹ̀ bọ́ wọ́n dà láì lọ́kọ àti àárọ̀ ọjọ́ rẹ̀ wọn abọ́ sọ yanjú bí a lọ fẹ́ gbà lọ́dọ̀ ọkọ náà nìyí tó fi wá ń bínú tó ń fẹsẹ̀ jalè lẹ́yìn tó parí ìjà lọ́kọ́ ní kò sọ òun fẹ́ súnmọ́ òun fẹ́ bọ́ ṣeré kí gbogbo tí bẹ́ńlẹ̀ kò tiẹ̀ tán yányá oníwọ́kọ́ láyé ń bí kọ́ mọ́ ẹ òkè lọ́rùn ṣé tẹ̀bá àjọ wà lìjẹ́ náà ń kọ́ <laughs> ṣe gbọ́dọ̀ pípọ̀ ọ̀run náà mọ́ wáyé náà hmm. eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n gbọ́n o hmm. wọ́n gbọ́n ó kéde pé wọ́n èrò nǹkan jinlẹ̀ hmm. wọ́n èrò nǹkan jinlẹ̀ torí pé kéèyàn máa máa ń rárò jinlẹ̀ ìyọ́n mọ̀ pé ìgbésẹ̀ tó ń gbé o tọkùnrin bá tó padà bọ́ bá padà bọ́ gbèrú rẹ̀ kò sí ẹni tó rí jàǹparí ma kò sí ẹni tó rí parí ma kò sì tí ọ́ síbí wọn náà rántí gbà tó ń kó lé bàbá rẹ̀ ló kọ́ pọ̀ ń lọ lé ọkọ bàbá rẹ̀ gbọ́n pọ̀ wọ́n dọ́ jókòó nínú ọ̀rọ̀ tá bọ́ sọ mo ní kí sọ rántí pọ́kùnrin tó ń fẹ̀ yìí lọ́la àbọ̀tún láì ìwọ ló mú wa o hmm. kìí ṣèmi ni mo yan ọkọ fún ọ o ẹni tó ọlọ́tí ọlọ́run òun náà ni mo fẹ́ gbà láti fi ọ fún hmm. tún lọ tún ro dáadáa o fọ́tí hmm. ọlọ́run àbí ọ̀tí ọlọ́run bọ́bá ronú kọ̀tẹ́lọ́rùn tètè jẹ́ ń gbọ́ ọ. Hmm. torí kọ́ mọ̀ bàa jẹ́ pé tó bá déwájú yóò padà dẹjọ́ wọ́n mọ̀ pé ah, bàbá mi ní tí bá tó mo ti bí bàbá mi àkókò ń gbọ́dọ̀ màmá mi sọ bẹ́ẹ̀ báyìí hmm. ẹlòmíín sọ pé wọ́n ní fẹ́ ọ hmm. bàbá mi lọ́lọ́ ọ̀bọ̀ mi lọ́rùn bàbá tiẹ̀ ló wọ̀n lọ́ ọ̀bọ̀ ọkùnrin lọ́rùn. ọ̀dà nígbà tí bàbá rẹ̀ wá ti fi ọ fún ọkọ bàbá rẹ̀ tún wá pàṣàmọ̀ kan fún ọ pé tọ́ọ̀ bí ti ṣe ń lọ àǹdọ̀ Allah kó jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ rọrùn fún ọ gbé hmm. ayé tiẹ̀ lọ ń lọ o hmm. ààyè àti padà wá dálé mu sí òsì ń bì máa o hmm. àbọ̀ ọba dé kò sí ara o àbọ̀ bá pọ̀ wá àtàláfíà bí yàrá rẹ̀ náà bá fi yàrá rẹ̀ lẹ̀ yọ máa sun yàrá tòun kó lè bá àṣejọ méjì mẹ́ta tó fẹ́ ṣe eléyìí ò dábòrò nú àmọ́ pé o dálé mo tú máa mi mo débi tí wọ́n ti náà tẹ̀ àkótí tọ́jọ́ bẹ́ẹ̀.

ọ̀n bẹ nílé ọkọ ọ̀rọ̀ máa tọ́ ṣé nígbà tí wọ́n bá wá lé ọlọ́mọ gbẹ̀ǹkùlé tọ́ wọ́n wá gbé àwọn Ibrahim tó ti fọnu láàárọ̀ yìí lẹ́yìn ògiri ọmọ tó sọ ọmọ wa yín mú pé kí ni mami tí mo ti wẹ̀ tipẹ́ tí mo ti yọnu kódà mo ti jẹun wọn lọ skúlù <laughs> nígbà tó wà nílé ọ̀rọ̀ máa tọ́. Hmm nígbà tí wọ́n bá wá lé ọ láti ẹ̀yìnkùlé ló ti máa wá tọ́jú ọmọ tiẹ̀ ẹ̀hẹ́n ṣé kí kálukú náà máa ń ṣe ládùúgbà pé kí ọgbà ọmọ jẹ kó wọn fẹ́ lómi ṣeun àhá nígbà tí wọ́n ṣe ń gbégbèsè bó ń ṣe ń gbégbèsè hmm. ó rí i pé orí inú rẹ̀ ń ta kòtò dé hmm. àdúrà tó ń ṣe wọ́gán lọ ń ta ń pa dànù kọ́ mọ́ gbà hmm. torí pé ọ̀fẹ́ kó wọn fẹ́ lómi ṣe ọ ṣùgbọ́n wà bí wọ́n ṣe fẹ́ lómi ṣe ọ náà ló ń wù ó dàbí ọmọbìnrin kan ni ó ti bímọ èkíní kejì kẹta fọkọ ọkọ yìí sì ń fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ máa bá àwọn obìnrin ìgbà míì ń láwọn sọ pé tí ọkọ wọn bá gbóná jaja hmm. àwọn tutù tọkọ bá tutù àwọn gbóná jaja ni hmm. báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní fúnlẹ̀ mọ́kọ wọ́n hmm. bẹ̀rẹ̀ sí fúnlẹ̀ mọ́kọ wọ́n sọ fọ́kọ pé òun fẹ́ káwọn sinmi fúnra wọn sinmi fúnra wọn báwo nínú Islam kò sí kí n jẹ́ sinmi fúnra yóò bá lẹ́bù nù hmm. nígbà tó ń jẹ́ ìyàwó fún yàn kí ni tí mo pọ̀ fẹ́ sinmi fún ọkọ bá ní òun ọ̀fẹ́ kọ̀ ọ̀lẹ̀ o èdè burúkú tó ń pè yí báyìí èdè pé ọ̀fẹ́ kùn ìyànú hmm. tó máa ti ti ń fẹ́ kùn ìyà ọ̀gá ti ti yé òun pé ìwé iṣẹ́ ìyàwó tó ṣe pé yọ kalẹ̀ <laughs> lọ́dọ̀ ọkọ nígbà tó òun fi fẹ́ ọ hmm. torí òun lágbára ń fẹ́yàwó méjì màtí wọn sọ pé ká sinmi fúnra wa ká sinmi fúnra wa báyìí báwo la ti fẹ́ ṣe lédè kúkúrú Ọkọkọ, nígbà tó ṣe kó dógun fún títí ìgbà tó tó wá pọ̀ ló tó wá dà pé ayé gbogbo yanjú gbogbo àbùkù ọkọ lòun ò lè fẹ́ àwọn méjì òun sì ti rá lómi tó òun tún fẹ́. ọ̀tàn àbí torí ọkọ yín jẹ o hmm. ẹ̀yin lẹ wà ń bẹ̀ ní àwọn tó fẹ́ lé yín pọ̀ǹtà hmm. àwọn fẹ́ lé yín ọkọ ìwà rẹ̀ dáa kìí sáhun bọ́ fẹ́ kó sepó náà dẹ́ máa ní ó lè jẹ́ pé ahun burúkú ni nínú ilé hmm. òṣónú ilé ọgbà lọ ní àmọ́ ń ta masha Allah ọ̀yàyà pọ̀ bàbá lawọ́ púpọ̀ hmm. so àwọn ti fẹ́ wá pé ah, tí káyì bá wà lẹ́yìn o hmm. àwọn fẹ́ wá bí àyè yẹn o wọ́n bá ní ti níyàwó àwọn wọn ká kí wọ́n ṣàdúrà gbogbo ooru láwọn rọ́ọ̀bù ní tí ìyàwó rẹ̀ ó ṣe tí òfin lè jẹ́ ó ṣe. láàhìláhà ìlànà. sọ̀rí tiẹ̀ wá làdúrà fẹ́ gbà ní. Hmm. nítorí ìdèrè wọ́n lọ wà ń bẹ̀ má jẹ́ wọ́n lé ọkọ ń bẹ̀ o hmm. ẹni tó fẹ́ lé ọ̀pọ̀ ṣébí ọ̀nà ọmọ kọ́kọ́ rí ọ̀dá hmm. nígbà tó bá kọ́ ọ lẹ̀ lọ́mọ pé dàdá ọ̀dá tó. جزاكم الله خيرا شيخ جزاكم الله خير في الدنيا والآخرة بإذن الله Ah, ẹ̀yìn èyẹ wa ẹ jẹ́ kí fi tó alé tí pé bí ìbìn láì tí ala láìkọ́ láì jìnà abẹ̀rẹ̀ sí ni máa kò wọlé kan sí kejì ká sì gbàgbé lórí ètò yìí ní fífìlẹ̀ ni a ma kò wọlé béèrè àwọn ìbéèrè kan sí kejì tó jẹ mọ́ ọ̀rọ̀ ìdílé mọ̀lẹ́bí lọ́nà ibi kùdìẹ̀kudìẹ̀ ayé bá wà a fi lè béèrè fi gbà wá ojútùú sí àwọn ayé àbí Allah nínú àánú ẹ̀tọ́ ga jùlọ kó má jẹ́ kí ilé àti òdèdè nìkọ̀ọ̀kan kó má jẹ́ kó dàrú mọ̀lẹ́bí ẹnìkọ̀ọ̀kan kó má jẹ́ kó fọ́ kó má jẹ́ kó díbàjẹ́ láíláí bí ìdìnnìlà àwọn èyí tó sì láàyè kó lọ kó bá wa ṣe àtúnṣe bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fi bá ṣe àwọn àlàyé olówó ibi yìí kí Allah kó jẹ́ kó ṣe wá láǹfààní ẹ jẹ́ kí wọ́n fi ṣe wá létí pé bí ìdìnnìlà ìtàlá tó bá ti di ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ogúnjọ́ Dhul Hijjah 1447 AH ìjírọ̀ kàlẹ́dà oṣù kejìlá oṣojú ọ̀run o tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹfà oṣù kẹfà 2026 ìdánilẹ́kọ̀ọ́ alábàríkà ní wáàzí ìta gbangba tamasi hudan wa bushra ẹ̀ka ti ìlú Ògbómọ̀ṣọ́ tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́tùnlá ọjọ́ Jímọ̀ àlọ́tùnlá ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀túnlá ọjọ́ sátọ̀dẹ̀ ní Al-Madina Center mọ́ṣáláṣí ńlá alimadina center pápá abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ òun náà ni yóò ti wáyé lágogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ òun ni ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò gbìnàyà bí eznella àwa tí a bá ń gbọ́ nínú ògbómọ̀ṣọ́ àtàgbègbè ẹ̀ báyìí ká Allahu azza jal aṣọ àjùgbà náà lọ adẹ̀ ìṣẹ́ni rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa lágogo mẹ́wàá àárọ̀ iná ìdánilẹ́kọ̀ọ́ yóò ti gbéra tọ́wọ́ adì ní ọjọ́ kọkànlélógún oṣù kejìlá oṣojú ọ̀run tí ó mọ̀ bọ́ sí ọjọ́ àìkú sunday tí ó mọ̀ jẹ́jọ́ mẹ́rin èní tí ó tún mọ̀ ṣe dédé ọjọ́ keje oṣù kẹfà 2026 rodan wabusho wáàzì ìta gbangba ẹ̀ka ti ìlú àbújá yóò tún máa wáyé bí evening light ta'ala ní mock plaza gàríkí nílùú àbújá mob plaza gàríkí area 10 nílùú àbújá ọ̀nà ni yóò ti máa wáyé níbi tí àwọn olùmọ̀wá fọ̀dílà ti sheikh adókítò sharafuddin gbadebo ọ̀rọ̀ jẹ́ habibullah wọ́rọ̀ á tí wọ́n ti máa bá ṣàlàyé nípa tírà àti àpè ní adabul mufrad bí ibn láì ta'ala awara àbújá sábà ń gbọ́ kama sọ fáwọn tí wọn ti gbọ́ allah á ṣe ní ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa á dẹ̀ ṣáájú ìgbà náà lọ 08085 67 Seven seven two six zero eight zero eight five six seven seven seven two six lẹ́ẹ̀kan sí fáwọn àtàǹbẹ̀ ní nàìjíríà nọ́mbà ti fi pè wọlé zero eight zero eight five six seven seven seven two six fáwọn àtàǹbẹ̀ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four 8083293896 eléyò náà ni nọ́mbà tí a mọ̀ fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì fáà tàbí ní Nàìjíríà àti fáà tó ń bẹ ní ilẹ̀ òkèrè lábẹ́ẹ̀bẹ́ ẹ jẹ́ kí ọ̀dà ẹ jẹ́ kí a mú ìpele ẹ̀lọ́ orúkọ ní o wà lẹ́gbọ́n sọ́lámù ràhàtìlá ó bá yẹ́ ìbéèrè yìí bá wà ní ọkọ̀ tí mhm. ọmọ lọ pé mi ò ṣe pọ̀ inú ìyá àti bàbá ìlú ọkọ̀ ilé ẹ̀mà tí ẹ bá kẹ́ẹ̀tẹ́ ẹ̀tẹ́jọ́ wa gbà ọmọ tó bí ọdún mẹ́rin máa padà pé wọ́n máa àwọn ọmọdé kò jà ọmọ òun kí ló borí obìnrin bẹ́ẹ̀ yẹn nípa padà. padà ó ti yé. alhamdulillah kò sí bóbìnrin tó fẹ́ sílé ọkọ̀ nígbà tí ó ṣe pààrọ̀ ìṣe àbí ìdíwọ́ kan tó lè mú mọ́gbà fọkọ láti máa bá lò kó wá sọ wípé òun kàn fẹ wà lọdọ rẹ ni kó wọn máa tọjú àwọn ọmọ òun nìkan kò ní sí ìgbàláyè fún láti bọ̀ ń lò ó ń gan alára kò lè mú mára àyàfi tó bá pé òkúta lòun ọmọ arin ìmọ̀ tó bá pé èèyàn bá ní òun gan lára ó ń bùkátà ọkọ àyàfi tó bá láwọn kan o tí wọ́n jọ ń pàdé lóde tí wọ́n jọ ń ṣèrégbè. àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kò sí bí wọn náà ti fẹ́ ṣe ọkọ rẹ̀ ìgbà míì obìnrin máa ń sọ bẹ́ẹ̀ nítorí ìbínú ni pípé ọkọ fẹ́ lómi lẹ́hùn báwo ló ṣe lè fẹ́ lómi lẹ́hùn ajẹ́pẹ́ ni tó fẹ́ òun náà ló ti rí hùn òun para tó má òòtún ní bọ́ọ̀n ló má kò sí bó ṣe lè ṣe ṣe bẹ́ẹ̀ ẹlòmíì gan nínú níjọ́ tí ọkọ ti fẹ́yàwó mi iná ni ó ti sọ pé kọ́kọ́ kó tètè mà látòní lọ pé ìbálòpọ̀ kì í ṣẹlẹ̀ láàrin pẹ̀lú rẹ̀ mọ́ nítorí pé ẹni tó lọ gbé wà ọkàn tó wọn balẹ̀ pé kò ní tàtàrà rẹ̀ ta àrùn kárùn fún un lọ́nà wò nígbà tí ìwọ ọ̀gá ti máa gbárùn ó ti lè jẹ́ pẹ́lú mi ní gbárùn nítorí apẹ́rẹ́ pọ̀fẹ́rẹ́ lomi òun náà ní wéèdè báwọn tó bá ń fẹ́ ọkọ rẹ a gbọ́dọ̀ gbàràdù fọkọ rẹ tí obìnrin bá ti ń sọ irú àwọn èdè pé kò ní sí ìbálòpọ̀ mọ́ láàrin òun àtọkọ apẹ́rẹ́ pé kò fẹ́ ọkọ mọ́ nù ọkọ hmm. tó wá bímọ fún ọ̀fẹ́ mọ́ lóòlù ti fẹ́ àwọn ọmọ tó bí fún hmm. ó dájú pé mùnáfìkì náà ló ń ṣe torí délé yìí tí obìnrin bá kọ oorun fọkọ pátápátá débi pé tán kàtàrà bẹ́ẹ̀ ó kó kò ń lé gbàtọ́kọ lòun lè gbà ń tò ọwọ́ adé lẹ́yìn ọdún mélòó fún un kó òun fi ráyè jókòó tí àwọn ọmọ òun lórúkọ hmm. bá lọ fọ́dún mẹ́rin náà kí nìwọ náà ń wò rà sọ pé ìyàwó rẹ̀ náà sì ń fọ́dún mẹ́rin kí ló fẹ́ sọ nípa ti ṣe lọ́dún torí ìdẹ̀lẹ̀ tó wáyé kó ti lọ dáràn ó hùwà burúkú sọmọ kí wọ́n falẹ̀ ọ lórí pé ìyàwó rẹ̀ ń ṣe zìnà òórí nǹkan kan ṣe sí. tó bá wá dé ìjókòó kí ló fẹ́ jókòó sóhun gẹ́gẹ́ bí ìyá rẹ̀ àbábúrò rẹ̀ àǹtí rẹ̀ àbí ta ni kí wọ́n máa bọ́ tọ́jú àwọn ọmọ ni. báwo ló ti sọ pé ọ̀fẹ́ ṣèyàwó fọkùnrin má àmọ́ kó fàyè gbọ́ lọ́ọ̀dẹ rẹ̀ máa tọ́jú àwọn ọmọ rẹ̀ irú èdè ọ̀dà ní ìsìlápèjì tó bá pé ọkùnrin tí wọ́n sọ fún gbà ọba lọ kú tó hmm. pò jogun rẹ̀ àbò ní jogun rẹ̀ hmm. ó ti ti ti gbà kan sọ fún lójú ayé rẹ̀ kó òṣèyàwó rẹ̀ mọ́ ẹ wà bó sí hmm. ah, kò sẹ́ni ṣẹlẹ̀ ẹni tí wọ́n sọ fún pàwọn ti kọ̀ gan wọ́n ti kọ̀ gbogbo ayé ti mọ̀ pé wọ́n ti kọ̀ tàbí bí tó gbọ́ pọ́kọ́ kú báyìí ló bá fi ìbòrí gbé lórí gèlè lọ́ba rí pé subhanallah ẹ má dẹjúlẹ̀ má ṣe dẹjúlẹ̀ tó wọlé báyìí tó lọ mú yàrá kan pọ̀ náà wá sopó ni ṣé ẹ wàá máa pín ogún ẹni tó wá sopó sọ́kàn sopó ọ̀fẹ́ ni ṣòfò gbágbọ́n bẹ̀rẹ̀ kí èso ọ̀fẹ́ jẹ́ná ni irú rẹ̀ náà ni obìnrin ti lọ fọ́dún mẹ́rin ọwọ́ adé pé ìwọ ti mú àti má jẹ́yàwó fún ma sílẹ̀ Allahu tó fọmọ ta lọ rẹ̀ yóò bá wò wọn. Hmm. Hmm, torí pé ìwọ náà ti pa lóòwe tẹ́lẹ̀ náà kí á ní tó sọnù tó ń bọ̀ wá mu hmm. gbèlè wo lọ gbàgbé tó fẹ́ mu. zero zero eight five six seven seven seven six six plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, ẹ lórúkọ ní o ẹ lórúkọ ní o ah, kí lẹ gbórúkọ ní o ìbéèrè ní ọ̀dà náà à ń gbọ́ yín àmì àmì ẹ ṣé Mm. Ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ ṣe gan ni adúgbẹ́. 08056777036 plus 234-8083293896 ẹ jẹ́ kí a mú ìbéèrè lẹ́yìn wọ́n ní níṣe o náà ni ọjá sí pé ìyàwó táwọn fẹ́ bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n jẹ́ ẹnìkan tó já sí pé àwọn mọ̀ wọ́n léèyàn dáadáa lẹ́yìn táwọn tún fẹ́ra tágan ṣùgbọ́n sàdédé lọ́já sí pé àpẹẹrẹ hàn lé wípé màmá obìnrin yìí o ní ó ma wá mú àwọn ọ̀rọ̀ kan sí kejì wá ní ọmọ fi ránṣẹ́ sọ́mà nípa pé èèyàn bá ń kọ́yàn ní pé báyìí ni wọ́n ṣe báyìí ni wọ́n ṣe rẹ̀ ṣe kí ló tún so débi wípé ìyá nísà ń fi àwọn ìṣesí kan ránṣẹ́ sọ́mà láti jẹ́ fi lọ́lẹ̀ nínú ilé títí fi padà ọkọ yìí wá ń sọ pé òun ọ̀fẹ́ wù irúfẹ́ màmá ìyàwó wọn yìí nípa ṣùgbọ́n ọ̀nà olóhun lè gbà láti fi jẹ́ kí gbogbo rẹ̀dẹ̀ rẹ̀dẹ̀ hàn kó tiẹ̀ wá bí ìgbà lọ. alhamdulillah ètò pàtàkì jù ní pé kí wọn máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ hmm. nígbà tí ìwọ alára tó bá ti máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ ìwọ lọ gírí lanu lálàǹgbà wọ̀dọ̀ hmm. nígbà tí ìwọ ọba ti jó gírí lanu kálàǹgbà ó fi rí bẹ́wọ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ìnísíkínísí tó bá fẹ́ tọ̀dọ̀ ya ìyàwó rẹ̀ wá báyàwó rẹ̀ yóò bá pọ́nà dì hmm. kò sọ́nà tó lè gbàdé tí ìyàwó rẹ̀ nítorí pé bólúwa ti ṣe dọ́mìyàn ó ṣe àdámà ẹ̀mí kálukú torí kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí hmm. kó sì máa kórìíra ẹni tó bá ń ṣàìdá sí. Hmm. tó bá ti pé dáadáa ni wọ́n bá ń ṣe síyàwó rẹ̀ gbàgbé ẹ̀ ní gbogbo nǹkan kó tó má jẹ́ ìyá ìyàwó rẹ̀ lásán ìyá ìyá ìyá ìyá ìyàwó rẹ̀ gbogbo wọn wọn jọ pawọ́pọ̀ lórí báwọn fẹ́ lé ìyàwó rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ wọn ní rìsì. Hmm. àmọ́ tí wọn náà bá ti tó èèyàn bú èèyàn tó yẹ kó náà èèyàn aládàradà ni kò sọ dáadáa ṣíṣe síyàwó rẹ̀ láàrin àárọ̀ sálẹ́ rí so kò sí nǹkan tí wọ́n sọ fóbìnrin yóò padà máa tà lọ́dọ̀ rẹ̀ hmm. a sì ti máa ń pé ìyàwó náà ò ní gbọ́n tí wọ́n ń sọ fún un àfikọ́jẹ́ pé ìwọ ti di ògiri lanu hmm. aláǹgbà wọ̀bẹ̀ nítorí pé tí wọ́n bá ń sọ aburú fún pé kó sáburú hmm. ọ̀rọ̀ tí wọ́n lásán ò lè mú sáburú hmm. àfikọ́jẹ́pọ̀ náà ti fàburú ṣe látàrí ìwà tí wọ́n náà wò torí délé ìwọ gangan ni ẹni tí ń rùn lára rẹ̀ tí wọ́n bá ti tún wà tiẹ̀ ṣe tó ṣe dáadáa sí àwọn rẹ̀ gbàgbé kọ́dà pọ̀ wá lé kó fura mọ́ pé wíwá tí ìyá ìyàwó rẹ̀ wá aburú ní fi ń kọ́yàwó rẹ̀ hmm. bí kò sẹ́pà ní kámẹ́rà kan bí kan jókòó sí gbogbo ọ̀rọ̀ tí màmá ń sọ fọ́mọ gbogbo ẹ̀ ló ń gbọ́ hmm. gbogbo èsì tọ́mọ náà ń fọ̀ gbogbo ẹ̀ ló ń gbọ́ hmm. o wá rí pọ́tà rẹ̀ pọ́nbélé ni ìyá ìyàwó rẹ̀ yìí kò gbọ́ ẹ̀ kò gbà pé kò hu àṣà kò gbà pé kò bu ibi tá jókòó náà ni kò ní wọ́n bọ̀ gbádìí àgírí kan tó ti gàgàrà bíi tòlótòló kan gbé wa tòtò bá ti gbé wa ó sì dúpẹ́ ìyàwó mi adìẹ mọ́ pàǹtórí ìyá rẹ̀ tó wà ni ìṣekò ṣepo bó ṣe dáa kó ké màmá bó lẹ́sẹ̀ fẹ́ kọ́ bá ń ṣe sẹ́wọ̀n hmm. kí gbogbo ọ̀rọ̀ tí yà ń sọ <laughs> wọ́n lè ojú tì í adébi pé kò tún wálé yín mọ́ wá sọ̀sọ̀kùsọ̀ hmm. láàmú ìwọ náà lára láti ìgbà tó ti tẹ́ àwòrán ti lọ́dún méje báyìí sápé ọdún náà lọ́ máa ra sọ sọ ọ̀rá sọ ọdún fún ìyàwó rẹ̀ rí lọ́dún méje lákùngbàgbé ìwọ náà là ń sọ pé ìyá ìyàwó rẹ̀ ìṣẹ́gun ọ̀fẹ́ ránṣẹ́ ẹlọ́rọ́gbọ́ ní ọwọ́ ìbéèrè yín láti èkó Amen. borí àmọ́ ọkọ yẹn ní pé sábà máa fẹ́ra wa náà gbọ́dọ̀ máa borí ẹ̀ ọ̀yàwó yẹn ló máa máa lo scarf àmọ́ gbà yẹn ẹ̀sìn yẹn kò tí fi bẹ́ẹ̀ yé ọkọ dáadáa bí tún pé láìdí apá àwọn bíbíà ẹ ló ṣe ìfọ́tì àwọn oníṣúfì ló fọ́tì ọkọ náà dẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ jẹ́ gbogbo máa ń gbé ẹ̀sìn sórí ìgbà tó ń ṣe súfì náà ó gbé sí yẹn sórí gan àmọ́ ńgbà tó náà bá ti wá ṣàánú ẹ̀jẹ̀ pé ó ti wá pàdé àwọn oníṣúná tó ti wá jájọ ṣe kínní yìí kínní ìhun lọ́nà kínní kan kìnnìún àmọ́ ìyàwó yẹn jẹ́ ìkọjẹ́ pé kò fẹ́ tiẹ̀ fẹ́ gbọ́ hmm. náà ti ara hmm. jẹ́ pé ṣẹ́yìn tó jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ iṣu wàhálà wa jẹ́ pé ó tún wá fi àwọn wà tí ò dà sí jẹ́ pé ìyẹn tí wọ́n ti wá ń fa ìfipá fún ọkọ. Hmm. alhamdulillah ẹni tó sọ pé òun náà tọ́lá kò sí lórí súnà aládàáda rẹ̀ ni ó sì fẹ́yàwó lórí àdàdà alẹ̀ hmm. pẹ̀kí ṣe déédéé pẹ̀kí ìwọ́ wá ti wá jọ ń súnà látàrí pé Allahu ṣàánú rẹ̀ ìyàwó rẹ̀ sì wà lórí ibo ti ṣe fẹ́ lórí yí ọ̀nà ti ṣe wà tẹ́lẹ̀ ọ̀nà wo ló gbà tí àìtí ìṣe súnà ìyàwó ẹ̀ kò fi ní jẹ́ sábàbí ìpínyà sóòrò ni o àti ìfipẹ̀lẹ́pẹ̀lẹ́ pè ní. Hmm. nítorí pé tí ọba fi èlé tọba fẹ́ fi mú obìnrin nítorí dájú ni pé kò ní gbọ́ kò ní gbà ìwọ gan lára tó bá tó lè wọn fi mọ ò ní ṣe súnà hmm. so ìwọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi ṣe súnà ọ̀rọ̀ ni wọ́n ń bọ́ sọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ ń gbọ́ ń hmm. lọ wọlé sí ọlọ́pọlọ tó lu ọ̀ ní kọ́ jáde iná lọ wá ṣe làákàìsí lọ padà rí pé ń wà ní ìwọ ní ìṣe ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kò kúkú sẹ́nìkan tó fẹ́ kí tòun ọba jẹ hmm. tí wọn náà bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fi báyàwó rẹ̀ sọ̀rọ̀ tó ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàkíyèsí rẹ̀ inṣáàlá gbogbo tí ó lòun ò ní ṣeun yóò kúkú ṣe nírọ̀rùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ètò ṣẹlẹ̀ ní ìsinmi pé agbó aláàgó ni wọ́n fẹ́ máa wò sáré nítorí pé ọláwọn ọ̀rẹ́ táwọn ti ń ṣe súnà tó pẹ́ ń bẹ̀ jù ọ lọ hmm ojúmọ́ wa ń tì ọ́ pẹ̀lú nǹkan tíyàwó tiẹ̀ ń ṣe tó sojú àwọn ọ̀rẹ́ rẹ táwọn ti ṣe súnà tipẹ́ sí hmm. nǹkan táwọn ìyàwó tí wọ́n ń ṣe ọ̀wọ́ á mọ bó ṣe fẹ́ ṣe ọ̀fẹ́ gbéyàwó rẹ̀ sáré burúkú hmm. tó ná ó fi jẹ́ pò fi nǹkan tí ń ṣe sílẹ̀ ní wàràǹṣeṣà hmm. tó ná ó fi di pé òun náà sì máa ṣiṣẹ́ tó ti jíngírì sínú súnà látọjọ́ tó ti pẹ́ so ọfẹ́ takò nǹkan tí ń ṣẹlẹ̀ ní ní tí ń sì ń ṣẹlẹ̀ ò sí takò pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló fi ba. sọ̀rọ̀ yóò padà gbọ́ yóò gbà gbogbo ẹni tó rí tí ń ṣe súnà lónìí tí ò bá jẹ́ gbogbo wọn èyí tó pọ̀ jù nínú àwọn ò lórí súnà tẹ́lẹ̀ hmm. so Allah ló sànù wọn ọba wa béèrè bó ṣe sànù wọn bó ṣe sànù wọn náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sì sí nǹkan tá a fi pẹ̀lẹ́ mú tí máa bàjẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní inna allaha rafiqun yuhibbu rifq ọba olùṣepẹ̀lẹ́ ni allah ó nífẹ̀ẹ́ sí ìṣepẹ̀lẹ́ nínú ẹgbà wa mi anabi sallallahu alayhi wa sallam ní inna rifqa ma kana fi shay'in illa zana wala nuzi'a min shay'in illa shana ìṣepẹ̀lẹ́ kì í wà nínú kankan àfi kó fi kún ẹwà rẹ̀ wọ́n ti yọ dànù kúrò nínú nǹkan àfikọ́ sọ́dọ̀bù rẹwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀ ó rí i pé ìyàwó ẹ̀ kìí ṣe bó ti ṣe wà lánàá lọ wà lónìí àfi tí wọn náà bá jẹ́ alábòsí ó rí i pé ó ti sún síwájú nínú dídá tó dára tó yọ padà dá kan àbí kó súnmọ́ dídá tán tó bá tún fi kún sùúrù rẹ̀ hmm. Allah ó sì fún ọ sí. ìbéèrè kan lọ fẹ́ràn ṣe 0085677726 for 0384 8083293898. Center of Excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi iṣẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé Alimadina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa fún àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary làyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó yóò ò àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn Islam sì dẹ́mọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí àyélégbé bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú Al-Madina a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center Papa Bede area Ogbomoso our Arabic and Western education programs and mighty patterns in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al Madina lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí wọ́n fi tó alé pé ìjókòó alọ́lùbáríkà ní ìwọ́ẹ̀sì ìta gbangba tamàṣẹ́ ìhúdà ń wà ó ṣọ́ wọ́n ṣọ́ tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́ tó wá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìmìnlá yóò tún wáyé ní ọ̀túnla ọjọ́ sátọ̀dẹ̀ ogúnjọ́ lòlẹ̀híjá 1447 ah títún máa ṣe dédé ọjọ́ kẹfà oṣù kẹfà 2026 fàtàkàbíyà ní mọ́ṣálásí ńlá almadina center pápá bẹ́ẹ̀dẹ̀ ní lògúnọ̀ṣọ́ mọ́ṣálásí ńlá almadina center pápá bẹ́ẹ̀dẹ̀ ògúnọ̀ṣọ́ náà ni yóò ti máa wáyé bí ibnillahi ta'ala bẹ̀rẹ̀ láti agogo mẹ́wàá àárọ̀ bí ibnillah asheikh dr sharafuddin wádìbọ̀rọ̀jí habibahumullah wọ́rọ̀ àwọn náà ni wọ́n ti máa dára lẹ́kọ̀ọ́ ní ìjọ 7ah tó tó máa ṣe dédé ọjọ́ keje oṣù kẹfà 2026 ah, hudan wabushọ ẹka jùlọ àbújá yóò máa wáyé ní mobla lásà gàríkì area ten bí evening láì jàálá òun ni yóò ti máa wáyé níbi tí àwọn olùmọ̀ àwọn tí máa bá ṣàlàyé nípa tẹ́lá àti akùnì adabule mofrod bí evening la àwọn àtàbá ń gbọ́ ní ìlú àbújá kan sọ fáwọn tí wọ́n sì gbọ́ wípé ọjọ́ mẹ́rin ìní ọjọ́ sunday ọjọ́ kejì oṣù kẹfà twenty twenty six ìdánilẹ́kọ̀ọ́ hudan wabushọ yóò wáyé nílùú àbújá ní mop plaza kí aláàkóso ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ zero eight zero five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní tí àwọn bá ra nǹkan wálé ẹ ṣe àdúpẹ́ aláwọ̀ yọ máa bùkún yín nìkan só ìyàwó àwọn máa ń wí àdúrà ló ṣe lódodo àmọ́ ìsọ bó ṣe máa sọ ní ọ̀wọ́n tí máa sọ náà ìsọ gán ló ṣe máa ń sọ sí àwọn wípé eléyìí sì mórí àwọn lọ títí dìgbà pé èyàn ṣe nǹkan èyàn ọmọ rírí àbẹ́yìn òtí ẹ̀mọ béèyàn ti ṣe máa dúpẹ́ lórí rẹ̀ ńlọ́jọ́ lójú àwọn pé ọ̀nà làwọn lè gbà tó jẹ́ pé ọ̀rọ̀ yóò ní máa àwọn yẹ sí fún hmm. lọ pé olúwa ni ọ̀sán rẹ̀ ènìyàn dúpẹ́ kò dúpẹ́ kò lu akọ́sà ti dúpẹ́ fún yín lórí nǹkan tẹ̀sí lẹ́yìn wá gbà náà ó tún ní ṣe pẹ̀lú pé báwo lẹ́yìn ṣe ń ronú kẹ̀kẹ́ hmm. lẹ́yìn kàkún dúpẹ́ ẹ ṣeun olúwa máa bùkún yín ẹ̀yin wá sọ pé kò tí ì tò èwo ni ó tò òun hmm. ni ó tò tó kọ́ máa fẹnu gbó lẹ́nu <laughs> kẹ́ kásẹ̀ lílo <laughs> kálíbà mọ̀pọ́ mórí. Hmm. torí ń gbà mí náà ṣe júwà fáwọn èèyàn hmm. bóòlù ń ṣe fẹ́ kó dúpẹ́ ṣàlàyé hmm. ká fi máa ń tábà tún sọ ká dúpẹ́ fẹ́ni tí ń kùn dúpẹ́ èèyàn lẹ́ sórí fún kì í tiẹ̀ bí òwò bẹ̀ torí ń délé kí ló tún fẹ́ gbà àbẹ́yìn máa ti ń gbá tọ́gbà lérò. àbáyá bá gbà lérò ní pé bóyá kò ní káràmásìkì lọ. ìwọ ní káràmásìkì náà tó ń tún fẹ́ ìyẹn pé o ṣe ọ̀sán olúwa máa bù kan àpò pé kò ní dáa fún ọ òní rí mi rà wálé ẹ dákun àṣejù ti pọ̀ jù ẹ fẹ́ sọ ìyàwó ni. Hmm. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjáde tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì lórí ètò tí a kò ní fífẹ́lẹ̀ owó sọ̀rọ̀ bí yìí nìlá ìjà ara 08085677726 uh, 08085677726 plus 2348083293896 uh, ayakunle sheikh ẹlákun uh, wọ́n ní kẹwàá sàlà ẹbá wa gba ìyànjú fún àwọn obìnrin tó já sí pé tó bá ti gbúrò yí pé ọkàn fẹ́ fẹ́ ìyàwó kejì níṣẹ́ ọlá ni wọ́n máa ń gbómi parí tí wọ́n máa ń gbaná jẹ débi pé omi ẹ máa ń ronú débi pé bí kóhùn ọtí ẹ̀ parọ́ òun pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tó sì ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tó já sí pé obìnrin ọkọ sọ fún igbóhùn fẹ́ fẹ́yàwó kejì níṣe òun náà ni ọpa ọmọ méjì tóun àtọkọ bí ọpa ọkọ lẹ́yìn ìgbà náà òun náà tún apara rẹ̀ sọ̀rọ̀ ìgbẹ́ ẹ̀dá kan bá sàrẹ̀ nípa bí ìgbónára ìbó ti ṣe máa ń rí lára kálẹ̀ bá máa mú ogún. subhanallah ó lágbára tó bá pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. ó sì bá àlọ́kàn jẹ́ àkọ́kọ́ ni pé ìgbóná rọ wà kò rọrùn fóbìnrin láti gbà pé kí fẹ́ obìnrin nítorí pé ibi tó wà tẹ́pọ̀ nìkan ló ń bẹ̀ ó ń ṣe bó bá ẹja gbígbẹ tẹ́pẹ́ tó bá fẹ́ kọ́kọ́ sí náà sí ẹlòmíì wá ń bọ̀ ọkọ kó di òmìnira níwọ̀nba kò ní jò nìkan ló ń pa ọkọ ní páńpẹ́ agolo. tọ ẹnìkan máa bóun fún ọkọ lò kò sí tàbí ṣùgbọ́n ìbànújẹ́ wà ń bẹ tí ọ̀rọ̀ ọ̀nà ṣùgbọ́n ọkùnrin ní gbogbo ẹ̀ wà ọkùnrin ó gbìyànjú láti jẹ́ kó fi dá ìyàwó rẹ̀ lójú pé wọn ò fẹ́ fẹ́yàwó mi láti fìyà jọ òun ó gbìyànjú láti máa ṣe déédéé dáadáa dọ́gba láàrin ẹ̀yin méjèèjì lóde wọn abágbára ń ṣe máa eléyìí sì ní í ṣe pẹ̀lú ntágbára ká torí pé ntágbára ká náà là ń sọ pé bágbára bá ṣe máa agbára ọ̀kọ́ kan agbára nìkan fi tọ́ka ọkàn rẹ̀ tó fi dórí ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ o lè fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ agbára rẹ̀ ọ̀ka àmọ́ pé òun fẹ́ nìkan ló ń jẹ òun fẹ́ nìkan ló ń jẹ òun dáṣọ sẹ́nìkan lọ́rùn òun dáṣọ sẹ́nìkan lọ́rùn ó pèsè ìbùkún sẹ́nìkan òun pèsè ìbùkún sẹ́lòmí Islam ọ̀farama torí ìdè eléyìí gbogbo ń tágbára ká ọgbọ́dọ̀ ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ lórí ẹ̀ ẹni tí yóò wá ti torí ìgbónára tó pa ọmọ kọ́ pa ọkọ tó para rẹ̀ bóòlù àkìyàmọ̀ òṣèré àwọn dájú pé kò tiẹ̀ lérò rárá ni hmm. ẹ dákun torí kìnìún ọ̀fẹ́ yàwó lé ní ṣe náà lọ́ máa sọ́njọ́ gbèǹde hmm. yàrá ọkùnrin lè má fẹ́ o hmm. mọ ma kò tún gbọ́ pa òun ṣé mùsùlùmí sì yìn. àwọn ẹsẹ̀ mùsùlùmí. àfi tá a fi kọjá bẹ́ẹ̀ torí pé ní abẹ́ òfin ẹ̀sìn tá ń bá fọwọ́ ara rẹ̀ para rẹ̀ hmm. irú tó fi ṣekú para rẹ̀ náà wọ́n fi fìyà jẹ́nu náà jẹ́ ẹ̀nà torí ẹ bí ọkùnrin náà bá fẹ́ fẹ́ ìyàwó àtúnṣọ àtúnṣọ àtúnṣọ àtúnṣọ hmm. ó bùkátà kó tó pé ó ti fi ẹnu balẹ̀ jẹ́ hmm. kó tó di pé dé àpẹẹrẹ kó jẹ ní ọ̀nà òun níyàwó fẹ́ ọfẹ́ da ìyàwó lórí rù ni ìyàwó tó ti wà ń lé ọfẹ́ dà lórí ru ìyàwó tí ń sẹ́wọ̀n tó ń bá tiẹ̀ dé ó tiẹ̀ ga kọ́dà gan tó bá rí yẹtí rẹ̀ ọfẹ́ tó mẹ́lì mẹ́ta kí ni gbogbo rọ́bì hmm. tó bá pọ̀ níyàwó fẹ́fẹ́ yàwó wálé a máa ń bọ̀ ń bọ̀ ń bọ̀ a ti di àwọn àdé amójútó àárín kankan hmm. wọ́n ṣe ẹ̀yà ẹ̀yà ẹ̀yà màálù ń bọ̀ àrí o sẹ́wọ̀n hmm. pé orí èèyàn máa ń dàrú ni má bà ti ìyàwó rẹ jẹ́ o tó bá mọ̀ pé oníyàwó fẹ́yàwó wa hmm. náà ló jẹ́ pé òfin ṣẹ̀rí àkànṣí tó ní kó sọ fún ìyàwó tó wà nílé pé ìyàwó mi ń bọ̀ hmm. torí pé kò ọ̀rọ̀ ń jẹ hmm. pé tọ̀ mi ìfẹ́ bọ̀ lọ́kàn jẹ ni ìfẹ́ rẹ tí mo ní ga débi pé ìfẹ́ kí n kankan sí ọ iná ni ò jẹ́ kí n ti sọ fún ọ lásọ̀ọ́lẹ̀ ẹ̀rẹ́ pọ̀ kẹ̀sì dáadáa àmàdàlérú ó ti wà jáde nílé so nítorí de eléyìí báyìí ẹ má ti torí pọkọ ń gbéyàwó pọkẹ pọkọ ìyá ti náà pa bàbá yín o sọ pé bàbá yín ìyá ti ní ìyàwó kẹrin ìyàwó kẹrin ni màmá tiẹ̀ tó bá pé màmá tiẹ̀ òun bá jẹ́ pé òun náà fẹ́ rẹ́ lómi hmm. kò ní lọ sí ìyàwó kẹrin hmm. ìyá tiẹ̀ ni ìyàwó kejì bàbá rẹ̀ sì fẹ́ ìyàwó kẹta kẹrin yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ tí ìyá rẹ̀ bá ń lé hmm. méjì tún bá wọn bẹ̀ hmm. tí màmá rẹ̀ bá jó ń gbónára burúkú bẹ́ẹ̀ gbogbo èèyàn wọ́n pa hmm, torí de eléyìí ẹsẹ̀ sùúrù lóòótọ́ kò rọrùn àmọ́ ẹsẹ̀ sùúrù nígbà tí wọ́n mọra ń pẹ́ ẹni kan ọkọ mi kan irú ìgbésí ayé tí mo fẹ́ ṣe nù kò sí wàhálà pé kọ́kọ́ kọ̀ lẹ̀ àbí kí wọ́n bọ̀ dànù tí wọ́n bá kọ̀ lẹ̀ àmọ́ pọ́wọ́ àjẹsábàbí tó fi gbẹ̀mí ẹnìkan má dàn wò má dàn o ò ní yé bẹ lálàáfíà tó kùn yàtọ̀ bá ti pààyàn lọ́nà àìtọ́. ṣe fẹ́ràn ìlà. ṣe fẹ́ràn ìlà ìzákùnlá khair fi dunya wal akhirah ẹjẹ́ tí mo tọ́ alẹ́ ti pé ìjọba alábàárìkà nàìjí àmà sí ìhúdà wọn àbú ìṣọ́ ẹ̀ka sí lógún àṣọ tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó wá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìsìn láì jàálà yóò 1447 ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe déédéé ọjọ́ kẹfà oṣù 2026 bàkàtàbíyà ní mọ́ṣáláṣí ńlá alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ ìní ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò sì ti máa wáyé àwọn tàbá ń gbọ́ nílùú ògbómọ̀ṣọ́ àti agbègbè ká máa sọ fún àwọn tí wọ́n sì gbọ́ Allahu á ní ìrọ̀rùn fún ẹnì wa bákan náà tó bá wá di ní ọjọ́ kejì rẹ̀ tí wọ́n bọ́ sí ọjọ́ Sunday ọjọ́ kọkànlélógún bèrè hijjah 1447 ah ejirọ́ kàlẹ́ndà tí ó tó máa ṣe dédé ọjọ́ keje oṣù kẹfà 2026 bàkàtàbíyà ìjọpọ̀ alábàríkà ni àhódà wọn àbúṣọ ẹ̀ka láti ìlú àbújá yóò máa wáyé ní mob plaza garki area ten nílùú àbújá níbi tí wọ́n ti mọ̀ bá a ṣàlàyé nípa tírà àti àpò ní adabule mufrod àwọn tí a bá ń gbọ́ nílùú àbújá àtàgbègbè ká máa sọ fún àwọn tí wọ́n sì gbọ́ aláwọ̀ aṣọ àjùwà náà lọ adẹ́ṣe ní rọrùn fún wa àṣeéh dr sharafudin gbadebo rọjé habibahumullah wàrà àti wọn jẹ aláṣẹ àti ọjà islam medina center pápá abẹ́dògbòmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ níbẹ̀ bí ibnillah kí aláàkóbá ìsan lẹ́sàn lórí láyé àti ní àlèkí àmà gbogbo ìgbìyànjú tí wọ́n ń ṣe látàrí ẹ̀sìn islamu yìí kí ó dìbà máa jẹ́ àǹfààní fún akí aláàkóbá nǹkan bá dùn ní ládà rẹ̀ kóbá ìsan lẹ́sàn orí tó ga láyé àti ní ọjọ́ àgbéǹdàlèkí àmà 08085677726 plus 2348083293896 káwọ́ bí ìpè kan àbí bí méjì sí kó tó di pé àmọ́ yorùbá kúrò ní orí ètò lónìí lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi tó wa létí pé àwọn tíra ń bẹ lóríṣiríṣi ilé ìtọ́já sí pé nínú ẹ̀ náà ni èyí tá a ṣẹ̀ṣẹ̀ mẹ́nubà láìpẹ́ yìí ibi wọn máa fi bá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lábújá bákan náà sọ̀látù jànáza tíra tó ń nípa bá ti ṣe sọ̀látù sí òkú mùsùlùmí lára ọ̀nà bẹ́ẹ̀bẹ̀ àtàwọn tíra mi lóríṣiríṣi tó já sí pé ó lè ṣàǹfààní fún wa gidigidi tí ó mọ̀ jẹ́ okùnfà bí a ti ṣe máa ní àgbọ́yé àti àgbọ́yé ẹ̀sìn wa sí bákan náà tíra tó ń sọ́lá nípa bí àná sílẹ̀ sanbó ṣe máa ń ṣe sọ̀látù gẹ́lẹ́ ọ̀nà bẹ́ẹ̀bẹ̀ tíra tó ń sọ́lá nípa àwọn òfin àti ìdájọ́ tó rọ̀ mọ́ sọ̀látù jùmọ̀ ọ̀nà bẹ́ẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Allah aṣẹ́nirọ̀rùn tíra tí ó tó ń sàlàyé nípa àwọn àdúrà àbò mùsùlùmí àwọn àdúrà tá lè máa ṣe lóríṣiríṣi tó wà níbàmú pẹ̀lú súnà méjì sílẹ̀ sáà sáàfin ní máa rìn kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ tójú bọlé